ní ilé Ifẹ̀ Ọọ̀ni sọ wípé yóò jẹ́ ohun tí ó wuyì jọjọ bí àwọn obìnrin bá lè máa kópa kí wọ́n sì máa léwájú nínú oríire gbogbo láwùjọ lákòótán ó rọ̀ wọ́n láti máa tẹ̀síwájú nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe eléyìí tó jẹ́ sí ipa rere nínú ìtọ́jú àti ìgbésókè orílẹ̀-èdè Nàìjíríà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án bí orí ayélujára ti kún fún ọ̀rọ̀ ìdárò àti ìkíni sí ìdílé Adeleke pàápàá fún Davido àti Chioma tí ń ṣe ìyàwó àfẹ́sọ́n lọ́nà rẹ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ikú ọmọ wọn ifeanyi ẹni tí ó di olóògbé nílọ́lọ́ yìí gbajúgbajà ìlúmọ̀ọ́ká olórin wamwan ti forin kí davido láti mú un lọ́kànlé fún ìpapòdà ọmọ náà ẹ gbọ́ bí ó ti kọ. ọmọ ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ń sunkún lórí ẹ̀kọ́ wàṣíù náà ó tàwọn bá kù wàá ṣe ṣubú náà mú ẹ̀jẹ̀ òfin kẹ́lẹ́rì ọmọ ọ̀gbìn ìdúró. love you. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká dẹ́rìn pòṣónú princess ló ti fi ìkọminú rẹ̀ hàn látàrí bí àwọn ènìyàn kan ti ń bu ẹnu àtẹ́ lù ú lórí ayélujára wípé ó kọ̀ láti kí Davido kàkà bẹ́ẹ̀ ìṣe ló tún fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ princess ló lo ìtàkùn ayélujára tirẹ̀ láti fi ìkọminú rẹ̀ hàn tó sì ń bu ẹnu àtẹ́ lu àwọn ènìyàn náà padà wípé kí ẹnikẹ́ni má ṣe sọ tòun láìda òun kò mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ kankan ti ṣẹlẹ̀ kódà òun kò rí kà ṣáájú ìgbà tí òun fi fọ́nrán fídíò tòun sórí ìt ìtàkùn ayélujára ṣùgbọ́n àwọn ènìyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní wá sórí ìtàkùn ayélujára tí wọ́n bẹ̀rẹ̀ sí ní so orúkọ òun pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ń sọ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣépè fún òun pẹ̀lú léyìí tó mú kí òun wá sórí ìtàkùn ayélujára náà láti wá wẹ̀ èèyàn kọ̀ọ̀kan kí òun sì sọ fún wọn wípé kì í ṣe ohun tí wọ́n rò rárá ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. I'm not one. I don't joke with kids. So uh, I, I'm just, you know, knowing right now. And to my shock, I just got to got started getting notification on my page And I opened my page and see that people are going to my page to cuss me out, to you know, say so many things, even wish me evil. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà Wálé Jánà ló ti lo ìtàkùn ayélujára tirẹ̀ láti kìlọ̀ fáwọn ènìyàn wípé kí wọ́n máa ṣọ́ra gidigidi lórí ohun tí wọ́n bá ń fi sórí ìtàkùn ayélujára pàápàá lórí ọ̀rọ̀ ìdílé wọn àti ohun rere gbogbo tí wọ́n bá ń ṣe tó dára ó sọ wípé àwọn kan wà lórí ìtàkùn ayélujára tó jẹ́ wípé ohun burúkú ni wọ́n máa ń fẹ́ kí jànàsàn látàrí ìpapòdà ọmọ Davido eléyìí tó ṣẹlẹ̀ nílọ́lọ́ yìí tó sì ń kìlọ̀ fún gbogbo ènìyàn wípé kí wọ́n ṣọ́ra ṣe ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ tó sì dára nínú ìdílé wọn kí wọ́n yé fi sórí ìtàkùn ayélujára nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló dakùn délẹ̀ a ò mọ èyí tí inú run. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ dúkìá ló ṣòfò nínú ìjàmbá iná eléyìí tó ṣẹlẹ̀ ní agbègbè Adéọlá Ọ̀dẹ́kù Victoria Island Èkó bákan náà ó ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná mìíràn tún ṣẹlẹ̀ ní agbègbè ọjà tẹ́jú oṣó nílùú èkó bákan náà léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ máa fi ìkọminú wọn hàn lórí ayélujára pàápàá tí àjọ panápaná ìpínlẹ̀ èkó sì ń ké sí gbogbo àwọn ènìyàn láti wà lójúlalákàn fi ń ṣọrí kí wọ́n jìnnà sí ohun gbogbo tó lè ṣe okùnfà ìjàmbá iná ìjàmbá iná ọ̀hún òun ló bẹ́ sílẹ̀ láàrin ọ̀sán àná sí ìrọ̀lẹ́ ní àwọn agbègbè méjèèjì ní ìpínlẹ̀ èkó warning eléyìí tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn olùkópa àti ẹni tí ó jáwé olúborí nínú ìtakọ̀ngbọ̀n àti ìdíje eré Big Brother Naija eléyìí tí ó ti kọjá sẹ́yìn òun ni wọ́n ti fún ní oyè tí ó ṣe pàtàkì tí wọ́n pè ní Ugundigbo ní ìtumọ̀ ògo ilẹ̀ Ìgbò white money ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ayọ̀ rẹ̀ hàn lásìkò tí wọ́n fi ń jẹ oyè ọ̀hún ní ilẹ̀ Ìgbò tó sì sọ wípé lára àwọn ohun tí wọ́n rí lára òun òun ni àpẹẹrẹ ọ̀dọ́ eléyìí tí ó ń ṣe dáadáa dáadáa ní ilẹ̀ Ìgbò tí wọ́n sì fi òun jẹ oyè Ogundigbo lákòótán ó sọ wípé inú òun dùn jọjọ lé tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára máa kí i kú oríire ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. First one I had don't know what to do. They're crying because they got no food. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin nínú eré ìdárayá Cristiano Ronaldo tí ó jẹ́ gbajúgbajà agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Portugal ni ó ti ra ilé tí ó wọ́n jùlọ ní Portugal ní mílíọ̀nù mọ́kànlá dọ́là mọ́ àwọn dúkìá eléyìí tó ti ní tẹ́lẹ̀ ilé náà ni wọ́n kà sí èyí tó wọ́n jùlọ ní Portugal lásìkò yìí ó jẹ́ ilé alájà mẹ́ta tó sì wà lórí sáré ilẹ̀ eléyìí tí ó tóbi púpọ̀ tó wà ní ìlú Cascais tí iye rẹ̀ sì jẹ́ mílíọ̀nù mọ́kànlé ní ogún dọ́là lẹ́yìn t tí wọ́n parí gbogbo ìṣelọ́ṣọ rẹ̀ tán. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta wọ́n ti fòté lé abẹ̀ṣẹ́kù bí òjò Tyson Fury láti má wọ orílẹ̀-èdè Amẹ́ríkà òun àti arákùnrin rẹ̀ ní àtàrí ẹ̀sùn tí orílẹ̀-èdè Amẹ́ríkà fi kan alábòjútó rẹ̀ kan Daniel Kinaha Daniel Kinaha òun ni wọ́n fi ẹ̀sùn kàn gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń ru ìwà ìbàjẹ́ sókè láwùjọ iléyìí tí ilé ẹjọ́ gíga tó ń bẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ti ìdílé rẹ̀ láti má lè wọ ilẹ̀ Amẹ́ríkà mọ́ eléyìí tí ó sì ṣe àkóbá fún Tẹ́ǹsì Fúrì pẹ̀lú tí kò ní fún un láǹfààní láti lè wọ orílẹ̀-èdè Amẹ́ríkà gbogbo ìdíje kí ìdíje tó bá ní kò ní lè wọ orílẹ̀-èdè Amẹ́ríkà láti ṣe bí kò ṣe àwọn orílẹ̀-èdè mìíràn tó ń bẹ lágbàáyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọmọ ìlú mọ̀ọ́ká olórin ni Fẹ́mi kuti tí òun pẹ̀lú sì jẹ́ olórin ìyẹn Mádé Kútì ló ti kọ inú ìgbéyàwó tí àfẹ́sọ́nà rẹ̀ obìnrin Ìnẹ́dòyè Adani Onyeso eléyìí tí ó jẹ́ ní òwò Made òun ni ó jẹ́ ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n léyìí tí ó sì wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti sọ nípa ìròyìn ayọ̀ yìí fún àwọn ènìyàn nítorí wípé inú ẹnu kì í dùn ká pa mọ́ra ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní igbákejì olórí ọmọ ẹgbẹ́ tó kéré jùlọ nínú ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ilé wa Tóbi Òkèchukwu ló ti sọ fún ìjọba àpapọ̀ wípé kí ìjọba fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní láti máa lo ìbọn àdání bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kò ṣe fẹ́ fẹsẹ̀ múlẹ̀ mọ́ Tóbi ló sọ ọ̀rọ̀ náà lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán kan ó sọ wípé èyí wáyé látàrí wípé bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ti ń forí sánpọ́n lójoojúmọ́ ló fà á tó fi mú àbá yìí jáde wípé bí ètò ààbò ọ̀hún bá tẹ̀síwájú báyìí yóò dára bí ìjọba bá lè fi àǹfààní sílẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní ohun tí wọn yóò fi máa dáàbò bo ara wọn bí ìbọn àti àwọn ohun ìjà mìíràn lójúnà àti dènà ìṣekúpani fún wọn kí wọ́n sì lè máa dáàbò bo ara ara wọn bó ti tọ́ àti bó ti yẹ. kò ní jù báyìí lọ fún àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí tí tó fi máa di ọ̀la lágbára olódùmarè tá ó máa fi ire àti àánú pàdé ẹ jẹ́ ká máa rántí wípé má ṣe búburú o nítorí wípé yóò padà bọ̀ wá bá ọ ṣògo rẹ̀ ní kejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.